ẹlẹ́kọ̀ọ́kànlélẹ́ni ọgbọ̀n. عن ابي هريره رضي الله عنه لا تلافى ابو هريره قال وبايل قال وني أفا أبو يسعيتي قال رسول الله صلى الله عليه وسلم ìjísí ọlọ́run kẹlọ́run ọlọ́run kọ́ máa bá ọ sọ fún wa pé kànà rọ́jò lòun sí bani Israel ó ní arákùnrin kan bẹ láàrin àwọn ọmọ Israel ìkọlù láwù jureit a máa ń pè ní jureit lóko tá a máa ń pè kan fàjà àti òmùhù fàjà àti ìyá rẹ̀ wá dé wá bá ìyá rẹ̀ wá ń pè torí ìrìn tó wà ó kọ̀ láti dáyà rẹ̀ lóhùn pé torí pé òun kírun lọwọ irun tó súnmọ́ náà ni pé náfìlà náà ní í sí fakọ́ọ̀lá òjìbù á á òsèlè ṣé lọ dáyà yìí ni àbí mọ bá lọ dàrú mọ lọ́wọ́ yìí tó sí i tó máa o wọ́n sọ fún jùlọ jù pé Allahumma Lati tuzighu hatta turiya'u mu'minat ìyá ìwà fẹ́ ìpèlè ọmọ rẹ̀ títí jù yìí pèlè ọlọ́run mọ́jọ tí ìkú láyé tí ó fi rí àdánwò báyìí ìkan náà àwọn àdánwò tó padà bá náà ní ń pè ní mu'minat. wàkánà jùlọ ti sọ màá ti jùlọ ní. arákùnrin tá a wí tá a ń pè ń jùrè jì í ẹlẹ́sìn ọlọ́run ni sọ́wọ́mọ́ ìtumọ̀ tá a lè pè náà ni mọ́sálásí torí pé ilé ìjọsìn tàwọn bani israel òun máa ń pè ní sọ́wọ́mọ́ à gẹ́gẹ́ ti ká máa ń pè ilé ìjọsìn àwọn kìrìsìtẹ́nì ní kẹ̀nísà a máa ń pè àwọn eléyìí ní ilé ìjọsìn àwọn bani israel àwọn ń pè ní sọ́wọ́mọ́ à bí táwọn náà ti ń فقالت امرأة arábìnrin kan ó wá sọ lẹ́nu ẹ̀ pé ìgbà tí èpè tí ya iṣẹ́ tó fẹ́ gbà lórí ọmọ ẹ̀ ó ní na jùrẹ́ màá sì kó fìtínà bá jùrẹ́ yìí bàtà àròbọ̀ lẹ́wọ̀ ọba gbére wàá bá jùrẹ́ lóbìnrin fàkàlà mẹ́tì o ọba sọ̀rọ̀ fún rẹ̀ pé òun fẹ́ bá òun fẹ́ kọ́ bá òun ti sì náà fa àbà jùrọ̀jì yìí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùsìn lọ́hùn ó kọ̀ láti ti sì náà pẹ̀lú arábìnrin a'udhu billahi minash shaitani rajim. fàtàt rọ̀ọ̀yà arábìnrin bá kú lọ́dọ̀ rẹ̀ ọba gba ọ̀dọ́ darandaran kan lọ tóun da ẹran tinú gbó fa amkanati umi nafsi ha arábìnrin yìí fira rẹ̀ ẹlẹ̀ fún dánadáná yìí òun fúnra rẹ̀ ló fira ẹlẹ̀ fún dánadáná yìí fa waladat gulaman ọba lóyún fún dánadáná yìí ó sì bí ọmọkùnrin kan fún un fa qalat huwa min Jurayj àwọn yẹn bá ń béèrè lọ́wọ́ rẹ̀ yìí pé ìrẹ́ arábìnrin yìí ń bọ́ ló ti róyún ló ti rọ́ máa fa àtọ́ òwú lọ́wọ́ sọ yìí pé jùrẹ́jì ló fún un lóyún o ó wà mí jùrẹ́jì ọba dáhùn lóhùn pé jùrẹ́jì ló fún un lóyún jùrẹ́jì ló sì ní ọmọ lẹ́ni tí ọba ṣe sì nápọ̀ ọ̀parọ́ wọn. fa àtọ́ òwú wàkàtàrú sàwọ̀ àmẹ́ta àyànbá wa bá ǹtọ́ àsòtì ẹ̀ ń fi ilé ìjọsìn tó ọmọ ẹjọ́ kó sí àtòfin bojú ni àti tó ń ti dáwọ́ ilé ìjọsìn lílé yìí ebi wọn fún yẹn lóyún yìí tó sì bímọ nípa dáwọ́ rẹ̀ wọn bá wó gbogbo ilé ìjọsìn rẹ̀ fa ẹnzàlú ń òkè ní ilé ìjọsìn rẹ̀ wọ́n sì wà tọkọ tó ga sókè wọ́n sọ kalẹ̀ wọ́n wó ilé ìjọsìn wọ́n sàbúù wọ́n bẹ̀rẹ̀ sí ní ebú ẹ̀sìn sọ̀rọ̀ tí ò dá sí i pàtàwá dọ̀ a ìrẹ́jọ àwògbé kí ló kù tóun lè ṣe ọba sálùwàlá wàsọ̀là ọba bẹ̀rẹ̀ ọba kírun ó kírun ọbẹ̀ lọ́hùn tòmà àtàlùgùlà àná wàtọ́ parí náfìlà tó ṣe tán ọba lọ bọ́ ọmọ kékeré yìí fúnra yìí pàpà wà ń sọ fọmọ kékeré tí yóò tí ọmọ òpó òlò tí yóò máa sọ̀rọ̀ man abuka ya gulam tani bàbá rẹ wọ́n bẹ̀yì sọ̀rọ̀ tani bàbá rẹ kọ́lá rọ́ọ̀ì ọkùnrin náà ọmọ náà wá dáhùn pé dáradára ni àwa tó bí wọn o ẹni tí wọn da ẹran kí òun ló bí wọn kọ́lù wọn wá sọ fún pé tọ́ba rí bẹ́ẹ̀ pọ̀tà ti mọ òdodo báyìí nàpni sàwùmá àtàkì á kọ ilé rẹ fún ọ padà mẹ́ńdá àbí kọ́dà ọlẹ́tọ̀ ká fi góòdù kọ pẹ̀lú òdodo tó hàn tiwa yìí. kọ́ọ̀lù ọba sọ wọn pé là rárá o ní ìfẹ́ góòdù o ẹ mẹ́tò kó bá mi o ní ìfẹ́ góòdù kọ. mẹ́ńtìyì ebi ẹ̀rọ ìyèpẹ̀ náà mo fi kọ tẹ́lẹ̀ ìyèpẹ̀ náà ni bá fi kọ́ nǹkan mi padà ìyèpẹ̀ náà ni ẹ ti kí ni o òun ni bá fi kọ́ nǹkan mi padà ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ lábẹ́ àdéhùn yìí àkọ́kọ́ méjì káwọn pàtàkì àwọn òbí tó bí wa ọlọ́run aláǹ sìn lọ́wọ́ lóòótọ́ látara bẹ́ẹ̀ níta ṣe fóbi yẹn ó bí òbí yẹn lóde kó èpè fi jáde ó fi hàn wáyé pé àwọn òbí wa wọ́n tóbi púpọ̀ lọ́wọ́ wa ṣebí irun lòún kí lọ́wọ́ yìí tírú àdánwò báyìí tó kàn tí wọ́n alábẹ́ sọ. So, pẹ̀lú ẹni tí ń wo bọ́ọ̀lù lọ́wọ́ tí ìyá kọ́ọ̀lù ẹ̀ tí kọ́ọ̀lù ìyàwó à ah, ìyá bẹ́ẹ̀ ti sọ báyìí mi ráyè báyìí à ah, àwọn tiwa ló ń gbáwọ̀ lọ́wọ́ yìí o sì ní bọ́ kí wọn o sì ní dààmú rẹ òwò torí bẹ́ẹ̀ o ń ṣe nǹkankan kan tí ó pàtàkì kankan títí kó pàtàkì tó kí lọ pàtàkì tó nu tòun ti bẹ́ẹ̀ káwọn ohun tó ṣẹlẹ̀ sí yùrẹ́ yìí látara pé ìyá tó bí ó bùkátà sí lásìkò gbà náà ṣe lọ́wọ́ gbogbo tó wù ká lè máa ṣe táwọn òbí wa bá ti bùkátà sí wa àgbọ̀dọ̀ pa nǹkan náà sì ni o káwa náà pàtàkì àwọn òbí wa eléyìí já kọ̀kọ́ pé òbí wa gbọ́dọ̀ pàtàkì lẹ́mìí wa ṣùgbọ́n níbi àwọn afáwọn mọ́sálà pé tábà ń kírun ọ̀ràn yẹn lọ́wọ́ pẹ̀lú eléyìí tó ṣẹlẹ̀ yìí ṣé ká já tóbi wa bá ń kí wa pẹ́ẹ́tọ́ ẹ̀kọ́ràn yẹn la bá ń kí lọ́wọ́ tó sì jẹ́ sí wípé yálà àbá ti mọ tí wọ́n ń pè wá sí gbogbo yà nǹkan yẹn bí tí mo ti rí àṣírí sáyìn pé tá a bá jánu yẹn wàhálà kan lè ṣẹlẹ̀ wọn ni ká parí ọ̀ràn yẹn àmọ́ tó bá lọ jẹ́ sí wípé àwa náà ní pé tí wọ́n pè wá sí nítorí táwọn aláàkẹ́rẹ́ ẹ̀rọ bóyá yàrá níbi òògùn kàbí kankan ni ká jánu yẹn torí pé nínú sẹ̀rá Islam ìyẹn ń kírun lọ́wọ́ ojú rẹ̀ kàn ta kán orúkọ ọmọ kan fẹ́ jánu mọ́tò lẹ́nu jánu lọ́jọ́ ọmọ yẹn mọ́jì mọ́tò wọn gbà o abọ́rẹ́ nìkan tí ń gbá tí ń gbá bọ̀ nǹkan tó nǹkan kan lè ṣe tó lè mú ẹ̀mí lọ járùn yẹn lápòjú à ń sìn lọ ọkàn tájú kọ́ báyìí lọ́ba ní ejò kan tí ń gbórí òkè níwájú mọ́mú mọ́mú òsùnmọ́ gángan ìwọ sáré ló kọ́ pa kàn sáré lọ pa kódà tó bá pa tí wàhálà tó ti tó fi pa ọ̀bá pọ̀ tó pọ̀ kọ̀ọ̀tínú ìwòrán rẹ lọ àmọ́ tó bá ti wá sáré dẹ́jì ńlẹ̀ ayé káyọ̀ kojú kẹ̀yìn sí kébìlà ó tún rẹ bẹ̀rẹ̀ ibi tí ọba ti kéde o níbi ìgbà tó bá pa ìjì yìí tán eléjìnà yìí pé àwọn mọ̀sáìlì kọ̀ọ̀kan tó so mọ́ ìrún níta lè fi jáàmù àwọn kankan níta lè fi jáàmù lóòótọ́ àmọ́ àti wá pé náfìlà ló tiẹ̀ wá ń ṣe lọ́wọ́ ìwọ̀n tiẹ̀ lé yá rẹ̀ pè ọ́ ọmọ tí ń pẹ̀rùn tí ń pẹ̀rùn sí o nítorí àjù ní gbogbo ṣe kíni o akásùpá kó bá ti àmọ̀ pé rárá bóyá wọn ò mọ̀ pé òun kì í lọ́ọ́ ní ẹlẹ́ẹ̀kejì ní wípé tí wọ́n ń pẹ̀rù ti mọ nǹkan yẹn bóyá o ti ṣe nǹkan yẹn gan ẹ̀hẹ́n o lè mọ kọ̀ǹtínù rẹ lọ. àmọ́ ọmọ tó ń pẹ̀rù ti àbí tí wọ́n ń pẹ̀rù ti pàtàkì já irun rẹ kọ́ lọ́ọ́ dá lóhùn ilé ìjẹ́ àwọn sálà kan tuntun mọ́ lóbi ti pàtàkì tó lọ́wọ́ wa ẹlẹ́ẹ̀kejì ni wípé òbí náà gbogbo àná lòbí o ẹja máa ṣe sùúrù o ká máa ṣe sùúrù o torí pé àṣẹ ń bẹ lẹ́nu wa o àṣẹ ń bẹ lẹ́nu wa o ọmọ mi ń bẹ àgbákò tó kó sí lẹ́nìí tí lùlù tí ọ̀yọ́ o forí kó lọ́dọ̀ àwọn òbí tó bí ni o bó sì wẹsẹ̀ jù bẹ́ẹ̀ lọ bó ságbẹ́rẹ́ jù bẹ́ẹ̀ lọ kò lè rí ilé bá ó ti fara kó nǹkan o ó ti fara kó nǹkan ọlọ́mọdé afara kó nǹkan lọ́dọ̀ àwọn òbí wa o ọ̀pá jùlọ àwọn òbí wa ti ń bẹ láyé ọlọ́dàkùn máa kọ́ wa máa ṣe lọ́dọ̀ wọn o máa kọ́ wa máa ṣe lọ́dọ̀ wọn o. ẹ̀rí ìtàn kékeré kan wà tó ṣe pé ọlọ́run ṣe dáadáa fún dr seko ní àwọn ni wọ́n pa ìtàn yẹn tó ṣẹlẹ̀ lójú wọn ni. wọ́n nígbà táwọn wà nílùú Ìbàdàn báwọn ti kírun tán sáfíjọ́ kan ní bóyá magdibi àbí nǹkan bẹ́ẹ̀ asiri àbí magdibi wọ́n pè ń jọ náà wọ́n ní bẹ́ẹ̀ lọ́kùnrin kan wá bá wọn wọ́n kàn wá bá wọn pé àfa yìí láti ṣàdúrà fáwọn. àwa ní kí ló bùkátà pé kàtàkùn náà kàtàkùn káwọn wá sílẹ̀ àwọn àwọn ní àwọn yẹn lọ léèyàn lọ ṣàdúrà àwọn ò lè ṣàdúrà mọ́ báyìí náà kọ́lọ́wọ́ gbàdúrà rẹ̀ kọ́lọ́wọ́ kò sùn. wọ́n lọ sáwà lọ tán kó sì wá lọ tán bàbá kan á jáde mọ́sáàsì báyìí wá ní kí lárakùnrin wọn bá sọ àfà ẹni tí ń sàdá ọ̀nà pọ̀ sàdá àbàdúrà rẹ̀ ò lè gba ọ̀nà à ṣé kò sí àníbọ̀ ọba sàdúrà fún àdúrà rẹ̀ ò lè gbà à kí ló ṣe àbá ní sóorí bó ṣe ń wo òun bíbí inú òun ni àkọ́bí òun lòún bì ọ̀nà wa ni kí ló ṣe à kì í sọ̀rọ̀ báyìí ọba dọ̀la kó tètè dé ní sàlàyé fún ọ wọn náà wọn á ti ti débẹ̀ ńjọ́ kejì àbá yìí wá bẹ̀rẹ̀ wọ́n wá ru ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ ìṣọ́ọ̀tì nínú àwọn nǹkan tí bàbá yẹn rò ní wípé torí àsìkò wọn ní bàbá yẹn ní ìyá tó bí àwọn jọ ń gbé nínú òun lọ dáko ní àbà kan òun àti ìyá rẹ̀ náà làwọn jọ ń gbé nínú àbà yìí ìyá yìí ò ní dáná fún un bọ̀rọ̀ ìbí ọmọ pa wọn òun lòun sì ń ṣiṣẹ́ bóun bá sì tún tajà tó gbogbo ẹ̀ náà náà ló ti gbowó lọ́wọ́ òun sì ní ọjà tiẹ̀ tí tà sí rówó tí rówó lọ́tọ̀ báwọn tọ́jẹ́ fámìlì òun náà ṣe wò pé irú ìyá tí ń jẹun tóun ṣe wàhálà tóun tún jẹ gidi jẹ kóun kúkú fẹ́yàwó kejì wọ́n sáfẹ́ yàwó kejì ó ní wàhálà náà ni tí wọn bá obìnrin yìí bá àlùjọ náà sáni kóbìnrin yìí ó jẹ obìnrin tóun ní sùúrù níwọn bá ń tiẹ ọmọ tọ́nà wa yọ̀ǹda fáwọn látara ìyàwó kejì ọwọ́ àtijọ́ kan àwọn á rí i pé òsùnjẹ táwọn fẹ́ jẹ ńlẹ́ lálẹ́ àwọn á ní kọ́mọ ààrẹ àgbà yẹn pé kọ́lọ̀ bá wọn wá sí wa lóko táwọn ọwọ́ amú kékeré yẹn lọ́wọ́ tó kọ́kàtì ẹ̀ bá gbé apẹ̀rẹ̀ lọ́wọ́ dóko nígbà tí wọ́n dóko tí wọ́n fi wá sí tán iṣu apẹ̀rẹ̀ tí wọ́n dì tọ́ yẹ kágbàlagbà ogun ilé ọmọ lórí ọmọ kékeré bí tọ́wọ́n ti sẹ́kọ̀ ọmọ bá ṣubú wọ́n dà pé iṣu kan iṣu dá tọ́wọ́ lọ yọ ẹgbàá ọwọ́ adé ọmọ mọ́jú ọwọ́ àná àwọn tí wọ́n wá ń bẹ lóko àwọn ni wọ́n wá sáré táwọn lólobó nílé pé ah eléyìí tó ń ṣe yí ọ̀dà báwọn ti dé báyìí àwọn agbọ̀rẹ́ àwọn wá nà àwọn bá wí níjọ náà báwọn ti bá wí ó sì sáré wálé nù wọ́n sáré wálé wáyé wọ́n sáré wá kó ìyá rẹ̀ nílé òun ìyá rẹ̀ wá já igba wọ́n wá na òun débi pé lọ́mọ wa dìyà ẹ̀ wọ́n wá na òun. lóko ńjọ́ náà dípò pé àwọn yẹn sáà wọn ah, ẹ má bẹ́ẹ̀ o ẹjọ́ náà ń dáadáa kó sùn ẹjọ́ náà ń dáadáa kó sùn kó dìbò lọ́rùn ẹjọ́ wa dé ọ̀dọ̀ baálẹ̀ rí gbàtẹ́jọ́ dọ́dọ̀ baálẹ̀ ńjọ́ náà baálẹ̀ ní kíyàwó rojọ́ kọ́wọ́n rojọ́ aláàmì àmọ́ tó ṣe fún un yẹn tó jìyà rẹ̀ láyé rí. bọ́wọ́ bá bí ẹgbẹ̀rún ọmọ ẹrú gbogbo wọn ní òde. yóò sẹ́rù gbogbo wọn ni fún tó ṣe fún òun yìí. bàbá ní òun ọ̀rọ̀ pàṣẹ ti dùn òun òṣìṣẹ́ ọjọ́ náà. ó ní bó ṣe wà yẹn ọmọ ẹjọ́ kìíní àná tọ́ nà á òun lọ́rẹ́ǹtì ilé tí ń gbé òkun ilé tí ń gbé ọmọ ẹjọ́ kìíní ànátọ́ náà ilé tí ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ òun lọ́rẹ́ǹtì ilé tí ń gbé fún nísanwó ilé rẹ̀ nílé gbogbo ń tọ́ dáwọ́lé bá dáwọ́lé báyìí kò sí kan tí ń lójútù òun kàn ti ṣàdúrà kọ̀ bàmọ́ lóbi ní àfa àbọ̀ ṣàdúrà fún kò lè gbà ó torí pé òun ò ríra àwọn dá sí móòdù tóun fi sọ̀rọ̀ yẹn jáde ìjọ náà láti lè fi tún àdúrà fi fún un torí ìdí eléyìí ẹ̀kọ́ ẹ̀kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ yẹn kò yẹ sínú pé wọ́n ń gbà rẹ̀ nìkan ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí gangan lọ́sọ fáwọn làwa sì gbà nínú wọn ẹni ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí gangan kì í ṣe pọ́rọ̀ tó jìnnà rárá ẹni yẹn pé àwọn kalẹ̀ báyìí ní sọ fáwọn ìjọ náà pé ẹni yẹn sọ fáwọn sàdọ̀ ní bàbá rẹ̀ wá ń sọ tó ṣẹlẹ̀ ńgbà náà orí ìdí eléyìí táwa tó kọ́ ní bọ̀tán yẹn náà ẹ̀kọ́ tó pọ̀ wà ń bi òun náà ṣùgbọ́n bí eléyìí táwa àdìsí dáńsá làyí lọ́wọ́ àwa òbí ẹ̀jẹ̀ àmọ̀ ṣe sùúrù o ìjà máa ṣe sùúrù bí nǹkan bá ṣẹlẹ̀ táwọn sàrí máa bínú àti kọ́kọ́ sọ tọmọ náà kọ́mọ náà sọ́ra ẹlẹgẹ́ ni àwọn òbí wa wọn ò gbọ́dọ̀ sì ti sọ̀rọ̀ sí wa o wọn ò gbọ́dọ̀ sì ti fẹ́ nu òdì sọ̀rọ̀ sí wa bí wọ́n ti fẹ́ nu òdì sọ̀rọ̀ sí wa àfẹ́ǹkùn ni o káwa òbí náà káwa náà wá ṣe sùúrù ká dákun ká má jà yèrè ọ bàjẹ́ o olùkọ́ bá ti sọ́ báyìí àṣẹ náà nu yálà bàbá àbí abẹ́lẹ́wọ̀n àwọn ọmọ wa lọ́n jájèrè wọn láyàtọ̀ lè kìyàmù o lọ́n jájèrè àwọn ọmọ o rahim bákan náà a sì tún rí kọ́nà yìí pé a lọ náà ká má jà kàn pé ọlọ́run ò lè sàánú wa ẹ àfáàjùrẹ́ yìí tòun ti bọ́ ti pé ó àdánwò náà ẹ òun lè sèyàn tẹ́lẹ̀ tó ṣùgbọ́n tó kó bá ní wípé iwájú ọlọ́run lòún wà ó wò pé lọ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ látara wípé kó lè mọ pàtàkì bóbi náà ṣe tó lọ́lọ́run bẹ̀rẹ̀ la fi yẹ kàn ládàáwò láńgbẹ́tọ́ kàn ṣùgbọ́n gbàtà pé torí ọlọ́run náà lòun náà fi ọlọ́run padà yọ ọ́ tádàáwò bá wá dé náà níbo là á lọ ọ̀dọ̀ ọlọ́run náà lọ lọ ó fi hàn pé nínú tẹ́yìn wọn fi fèsì àdánwò òun náà ní kéde kéde èyí ó ṣe sùúrù èyí ó ṣe bẹ̀ lọ́hùn wàṣẹ̀yìn

alùpùpù lẹ́gbàá tó ṣe léyìí ọlọ́run ṣe kíni ọlọ́run gbàdúrà rẹ̀ tọ́lọ̀ bá ti wá tó gbàdúrà ẹni náà kéèyàn tó má fi ayọ̀ bọ́ olùpẹ̀lẹ́ nínú ìsìn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹlòmíì nǹkan kékeré ni wọ́n jẹ́ nǹkan káwọ́ ó sì máa fọ́ọ̀mù fáwọn èèyàn káàkiri ẹ worú tó ṣẹlẹ̀ lélẹ̀ tọ́lọ̀ fi ṣe kàrámà fún bó ti bẹ́ lọ́wọ́ lójú ẹsẹ̀ náà àdúrà wọn ti gbàgbọ́ ẹ máa sọ̀rọ̀ ọmọ sì sọ̀rọ̀ kàrámà ni ẹlòmíì ọba ṣe lé ní pé ó pa àdìjẹ́ nù kan ló fi ṣe tó ṣe yọ wá sọ yóò wa broadcast ẹ gbogbo ayé ní ògbé awa awa yi yìí a wọn parọ́ mọ́ wa yìí lọ́nà ẹja òun tó náà ń sapamọ́ pé o a ètò ìṣèyí tó ká kọ́ lé góòdù fún ọ rárá òun ọ̀fẹ́ òun ọ̀fẹ́ ẹtí wọn máa gbélé alámà tó ń gbé tẹ́lẹ̀ náà pẹ̀pẹ́ òun na lọ́ọ̀bù sànù torí ìdílé àwọn ẹ̀kọ́ náà nìyíwò náà abẹ́rẹ́ ọ̀bàtà alánú àná kọ́nà fún wa ní àgbẹ̀yọ̀ ọ̀rọ̀ ìlú rọ̀ ọ̀rọ̀ ala وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته